الرحمن الرحيم yẹn sọ́dọ̀ àwọn obìnrin wa ẹjọ́ mẹ́ta tó ní ẹjọ́ méjì tó lọ. ẹjọ́ ẹ̀kọ́ kó. tọ́lá ọba gíga kìí ṣe ìlú ọba tó bá wù ú ga ọlọ́run bàbá ọba wá ẹ̀kọ́ tó lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ó sì rájò. Yorùbá ìlú na ẹlẹ́bí náà á ronú. Ọlọ́run bó fi ẹni tí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ fi hàn sí náà ni wọ́n ṣe ọlọ́mọdé àti ìsìnkú rẹ̀ ẹ̀fọ́ abẹ́lẹ̀ àti nìyẹn. ẹ wà ní wípé sọ́ọ̀tì mọ̀nà fi kúrú náà sórí ni. adúlé wa bó ti ẹ̀jọ́ wípé ọ̀rọ̀ àwọn amọ̀náàmì ti ti ṣe nù ẹ̀sìn ọlọ́wà. ọ̀rọ̀ àwọn amọ̀náàmì ti ti bẹ nínú tọ́lọ́pù dáwọ́wà obìnrin lọ. síbẹ̀síbẹ̀ wọn àgbèrè tọ́lọ́pù náà. eléyìí ti ń bẹ ní bákọ́rọ̀ ó eléyìí lọ síbẹ̀ wọn tọ́lọ́pù bẹ́ẹ̀ náà ni bẹ̀ ń bẹ̀ àbí òsínlẹ̀ bẹ́ẹ̀ náà ní ilẹ̀ yàmbáàlì èdè àkóló ni mo náà fi kónà wáyé adé náà fi kónà obìnrin mọ́ra fún lọ́wọ́ bó ṣe wà káàkiri káàkiri káàkiri nìyẹn kí wàá ló dé tó jẹ́ tó ẹ̀yìn ní òyìnbó tó kùnà. kó dẹ̀ jẹ́ wípé. tá a bá wọ ọ̀rọ̀ yìí tí ń bẹ láwọn àyè ní gan ọ̀pọ̀ okú nílé ibẹ̀ yẹn ó ká dúró mẹ́kọ̀ọ́ kan bẹ̀. ṣàwọn jẹ́ wọn láti bọ̀ tán dáadáa ọlọ́run wá kọ̀ wá náà nípa máa wọ̀. tẹ̀síìr tẹ̀síìr Qur'an wàhálà ìwé jọ ọ́ láwọn èèyàn lè mọ̀ lọ. àìwá fọwọ́ tó yẹ káwọn èèyàn ń wí wú wà lọ́ọ̀lì oṣù Islam wọlé. tó dáa dá Qur'an. ìgbà bá àbájú gbálẹ̀ Qur'an yìí kí làwọn afẹ́ gbọ́ yìí ẹjọ́ fún wa ní àgbọ̀lẹ̀ tẹ̀lé tó dé lágbára. tó dẹ̀ jẹ́ pé ó wà lára àlàyé táwọn afọ àti lórí ṣé mo ọlọ́run ọ̀bọ̀ bá rẹ̀ ga àyè tó ti sọ̀rọ̀ àwọn kìí bí ọkọ̀ àbí ọkọ̀ ọkọ̀ ṣùgbọ́n tí mo dábọ̀ àbí ìdàbọ̀ mo dábọ̀ sàbátì àdá àbí ìdàbí àbí ìdàbí ìyẹn ìdàbí ìdàbí bó ti wá sọ̀rọ̀ àwọn ọmọ náà tó tó nǹkan tó ti mọ́ náà ẹ̀ kódà kò sẹ́ni kẹ́kẹ́ fi sáàmù ẹni tí ń sọ̀rọ̀ ń pa rẹ̀ gan táyà rẹ̀ jáde lórí nínú ọkọ̀ nílà pọ̀ wà lọ́yì tá a ń lo ẹ̀kọ́ yìí tá ń lo ẹ̀kọ́ yìí nìkan àìmọ́ dáadáa ní kákọ̀ rẹ̀ ti táwọn èèyàn ti fi ọ̀dà láì wọn sí tó láti rayo ọ̀sẹ̀ jáná ní àjọ kúlódò dàpọ̀ dàpọ̀. torí pé àìsàn lè fáàpù kéjì àìsàn tí máa tẹ́lẹ̀ tó bẹ lára rẹ̀ kù àìsàn tí máa wáyé nínú gbàdẹ́sẹ̀ ti ti wa àdáwọ̀ ní bí ogún ẹni lẹ́yìn tàbí ti bẹ́ẹ̀ lọ́dọ́ adúlẹ̀jẹ́ náà ti jẹ́ wá àti ìlú náà jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀ ẹ̀ tó láwọn ti lọ́mọ gbogbo àwọn ọmọdé ọmọ ìlera àwọn kan bẹ́ẹ̀ lẹ́gbọ̀ ẹ̀ lẹ́gbọ̀ sọ́nà ẹ̀ka tó di ẹ̀jẹ̀ wa lẹ̀ ẹ̀ táà lè kọrọ kọ̀rẹ́ ẹ̀sìn tí wọ́n ṣe sí yóò wọn láì sí wọn. torí kọ́ wá dá kọ́ mi èmi náà wá ń bẹ̀rù èmi náà ń fàyà wá èmi náà wà kájọ kájọ wa wà. wọn wà ó ti mi náà wọn. ń pẹ́pẹ́ bó ti wá pọ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ àti àgbà mi pọ̀ náà ti mi dé ti pọ̀ ó lè dá sí ẹni tó pọ̀ níbi ẹ̀rọ from that ẹ̀rọ except we are there tí ò bá nẹ́sẹ̀ sí wọ́n lè gbé ìlú ọgbọ̀n yìí ọ̀dà àkọ́kọ́ ọ̀nà àlọ́ ìlànà ọ̀dà àkọ́kọ́ ọ̀nà àlọ́ ìlànà ẹ̀sán àmọ̀ ìlú wọn ẹ̀jẹ̀ báyìí wọ́n lọ dáná. ṣèwà gbogbo táwọn tòṣe nílẹ̀ ẹ̀rù pé yóò mọ̀ dá pọ̀ tòṣe nílẹ̀ wọn ìńtánà làwọn mọ̀ lónìí olùwà jẹ́ àdìbákulẹ̀ ìbọ́lù tó lè lọ àgbo náà lẹ́gbẹ́ àlẹ́ àmọ́ ń jẹ́ ìdí ẹ̀rọ lọ́pàá àbí sáàmù mẹ́rin ẹja mọ̀ mẹ́fà tí ìbá ti wí àdéhùn ẹ̀fọ́ kọ àwọn èèyàn ẹ̀fọ́ rẹ̀ tuntun ọ̀dẹ̀ tí ọ̀dẹ̀ ẹgbẹ́ ọ̀sán ọ̀sán fún ìdí ìbá fi wíyá ẹ̀sẹ̀. bọ́kà sáré tù yẹn wá ní ẹ̀rọ bí tá à ń lọ kí ló yẹ tó jẹ́ tó ẹ̀rẹ́ yẹn á lọ sọ̀rọ̀ tó kùnà. tó dẹ̀ jẹ́ wí pé ibi ọ̀rọ̀ ni báàbù wà nínú àkùrà á ní ọ̀pọ̀. wọ́n àpá òkú ṣiṣẹ́ lórí. wọ́n ní nìfààmù nínú ẹ̀sìn Islam mọ́ṣálà mẹ́ta sẹ́mìtì mẹ́ta sẹ́mìtì mẹ́tẹ̀ẹ̀ta ó dẹ̀ yàtọ̀ tọ̀ síra wọn pírọ́blẹ́mù ìgbà kọ̀ọ̀kan wọn ló lè ní sọ́síálìtì ọ̀nà tá a wá gbà jẹ́ ṣe ọwọ́ láwà bí jẹ́ báyìí ọ̀nà wọn ló lù wàrà wọn ṣe ẹ̀rí ìgbà tí nípa kó bẹ̀rẹ̀ ní Islam ẹ̀yin ogun bá ní ìṣọ̀bẹ̀rẹ̀ àgàbàdo rẹ̀ ń jẹ́ nípa. Ìgbà tí anábìyẹ̀dẹ̀ ní Màdínà lọ́rọ̀ lọ́wọ́ ààrẹ wa. Tẹ̀sán fẹ́ jọba mẹ́. Ẹni ọ̀fẹ́ jọba àwọn èèyàn ti ẹ̀rọ gbogbo àwọn tó fún ẹ̀sìn ọ̀rọ̀. Ìyẹn ń dùn. Kọjá wọ́n ní sọ́ọ́lù ìbánisẹ́ wà ní ìlú nígbà náà ní mọ̀jì àwọn ìwà yà bẹ̀ pé abúlé ló bá ìlú sàlù ìlú ló bá níbi tẹ́lá sàfihàn wọ́n wà tọ̀lọ̀ ẹni tó bá fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ yóò mọ̀ wá bọ̀ ẹni yóò mọ̀ wá bọ̀ tó wọ́n ti dùn àwọn tí wọ́n jẹ́ ọmọ mọ̀jì tó tó wá lọ́wọ́ àwọn ìgbé wọn wà lọ́dọ̀ wa nítorí wọn bẹ wá jẹ́ nínú wa bẹ yóò fi sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ wá. ṣùgbọ́n ìgbà tí kílà náà fi jẹ òkun wá dé. ṣèṣe mọ̀jìnà ní ẹwà tó mú bá dèrè wáyé tó wá kọ́ńkà àwọn ìgbè. ilé ìwọ̀n ti lágbára nínú ìlú yìí. lẹ́yìn àbá lọ́wọ́ ní sí yìí yóò mọ̀ dálábù. mo tẹ̀lé pé àwọn tí wọ́n wọ́n fẹ́ wọ́n fẹ́ jẹ́ wọ́n fẹ́ jẹ́ ní àbùkù wà ó tókè let's fight Islam with God within. nígbà láwọn ọ̀dọ́ sá takúrú náà ní àbúrò àti ìmọ̀ ẹlẹ́dà. ṣègbọ́dọ̀ wọn náà kúrò bẹ̀rẹ̀ àyè wọn náà. rẹpẹtẹ. ṣẹwárí ní fáàpù gbà náà àwọn tí wọ́n ń ṣe ní fáàpù ọdún kejì lẹ́yìn ìjìnlá. nígbà tí nípa kù bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tí ó mọ̀ máa ní fẹ́ẹ̀sì gẹ́gẹ́ àwọn. tí wọ́n ń ṣe ń gbà náà wọ́n á tó gbé hàn. mọ̀lùkọ́lá yẹ̀ mi ti slow point ni wọ́n green state ni wọ́n tí wọ́n ti fi ẹjọ́ wọn ìsìláàmù tí wọ́n mọ́ gbogbo tí ẹlọ obìnrin bá kọ wọ́n yíyá ọ̀làkùn dàbí nà ámàánù kọ́. ní a bá pàdé àwọn olùgbàdún òdodo wọ́n ní a òmìnir là wọ́n. wàyíbá ọ̀làrú. ṣùgbọ́n nígbà tí bá wà nídàá kọ́ńkọ́ pẹ̀lú àwọn abẹnugan wọn ẹ̀rí pé kàńkọ́ kọ́ ni wọ́n tó bẹ̀ jáde. wọ́n ní iná. iná máa wọ́n làwọn bẹ pẹ̀lú wọn o àwọn kan ti yẹ̀yẹ́ àwọn yẹn amú wọn jẹ́rẹ́ yìí wọ́n ṣe ní fáàfù yẹn láì jẹ́ ẹni tí wọ́n ní tẹ́ sí tí táwọn yóò sínú àpè. Yorùbá jọ mí mọ́tàrà lákọ̀ọ́kọ́ ní fáàfù yẹn ò sí ìlàgbára gbà. Bàdìkàbù tí wọ́n wọlé wọn àtó nǹkan wọ́n wá ń bá iṣẹ́ lọ. gbàtí iṣẹ́ ń lọ lábẹ́nu ń lọ lábẹ́nu àwọn náà yìí nà wọn. bẹ́ẹ̀ táwọn yẹn báyìí ti ń pọ̀ tí ti ń bá wọn tóbi mélòó kan àwọn náà máa tó máa ẹ̀rì à ń sọ lánàá wí pé ó ṣe pẹ̀lú tó táwọn kankan ń sábà mọ̀ tẹ́rán tí ẹ̀rí lọ́síwájú àyàṣìdá àwọn ìjọ tí wọ́n para pọ̀ tí wọ́n tara àwọn ìjọ pé àwọn fẹ́ yìí ìjà náà wípé tí àwọn àkàn ọba lè bàjá náà lè wípé ẹja sara wa jọ kèké ní bẹ́ẹ̀ àwọn yàrá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn mọ̀nà ní ìjọ náà lẹ́yìn àzáàbò yẹn tó wọ́n ti gba àzáàbò lẹ́yìn àzáàbò àwọn ọmọ náà ti náà ti di wọ́n ti lágbára ìyẹn ní ọdún kan lẹ́yìn ìdí sẹ́kẹ́ méjì táìmù yẹn ní ti ní agbára gan jẹ́ pé àyà kò wọ́n ìgbà náà ní ìnáwó láyé wọlé àti bàbá àìsàn. gbogbo àwọn tó láwọn tó àtọwájú máa yìí wọn lọ. wa kò débi pé nírú gbà yìí ẹ̀wọ́n tó làwọn kan bì í tí wọ́n bá pàdé àwọn ọmọ mi á lò táyì náà àyà kò múná bì bí ìdọ́lọ́ sọ pé ìdájọ́ àkàlì múná bì í náà bá pa wá bá ọlọ́run ló sì lu àwọn ìgbà yẹn ló wá di ọ̀nà ìfọ́lọ̀ fún wọn láti rí sí ìgbà ní báà tó lé lọ́lọ́run lọ́dún lọ́lẹ́ ká ìdí ìlú tí ń jẹ́ kúrò tó wọn kò yé ìgbà tó ṣe ní pé àìsàn kan táwọn mùsùlùmí gbọdọ̀ pàkíyèsí ara wọn tí ó ti wọ́n wọn táwọn ò tí. torí pé ara ń tó jẹ́ kí wọ́n rí iṣẹ́ burúkú yẹn ṣe ní wíṣọ sọlọ lọ́wọ́ àríwá ní máa ń bá pẹ̀lú wá sí ìlú sọ̀rọ̀ ìrọ̀ lójú kọ̀kọ́ wọn ó lónìí. wa láwọn jọ lọ́wọ́ àwọn gbàgbọ́ àwọn òkè wọn ti ṣé bá a rántí nígbà tí fẹ́ẹ́ ti wá sọ bá anábì pé nǹkan báyìí náà bí tọ́sí ó lè gbà àti tó wá ní ìwọ́lọ̀ tó lọ wá ń tu tí wá ń tu táàdé mi náà wá ń sọ̀rọ̀ kíkankíkan lórí nípaapù àtàdúgbọ̀ tán rẹ̀ nípaapù ni wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ gbogbo bá dé ọlọ́run ní wá wà ẹni tó bá dé ìlú tó bá tẹ́gbàgbé ọ̀rọ̀ káwọn àtàwọn mẹ́ta wà aláfààrà pàtó ìlẹ́jú náà fún mi ẹgbẹ́ tó jọmọ́ nípa àtúntò ìjìnlẹ̀ wáyé mo bẹ̀ sí ìyẹn ní ọwọ́ ìgbà tó kù bí ẹ̀ka láti yọ ní wà nípa àwọn tó nípa wà àrùn irú eléyìí tí ó sọ̀kalẹ̀ nígbà tí gbóná lọ́wọ́ ìgbàgbọ́ mi ní stéèjì mẹ́ta ló lè ìgbà tó bẹ̀rẹ̀ ìgbà tó gbò pa ìgbà tó lọ́wọ́ bá ti ń tẹ̀mù ẹ lọ́wọ́. ìgbà tó wá gbò pa yẹn ìgbà yẹn ni tó rẹ lẹ́yìn wá sọ kalẹ̀ ó tó kọjú ọkọ̀ mo máa ń sọ pé nǹkan wa mo ní tẹ̀wùtìbù àlùkọ́án tẹ̀wùtìbù mọ́tàmù tẹ̀wùtìbù ní agbára àwọn afọ àbúrò pé òkè tí ló jẹ́ pé ní sọ́ọ̀tù ìdúnmọ́ à òun wa wa ìyẹn rọ́bùtù yẹn ọgbàtàkì gan ọgbà ìjẹ́ ìjọ máa kéèkó àkùrán jẹ bẹ́ẹ̀ ní ẹlọ́run pẹ̀. kí ni ọdún náà láti kọ ka <laughs>

tọ́mọ kàtó ẹ̀ ayà kàtó ọmọ ọ̀gá àyàwó lọ́wọ́ àtẹ̀lé tó obìnrin tẹ̀ kò yẹ wa. tó yà kí n tó omi ráàyè mo ti ráàyè ni mo ti kọ́tọ́ yà lórí rọ́pù yẹn. ṣùgbọ́n ẹ̀mọ ẹgbẹ́ àdán ojú bá ní sẹ́kù náà tọ́lọ́ nǹkan àná. kí ni wọ́n mi lójú dẹ́m àdìrí rẹ̀ sí. àyẹ̀wò bóyá ọlọ́ ọlọ́wọ́ ajẹ́ mi ògùn bóyá tó tó ìmọ̀ náà fi kú lọ́wọ́ alẹ́ a ti ẹja ẹja padà tó parí tó ìmọ̀ kí fún un. وإذا رأوا تجارة أو تمرة خرجوا إليها وتركوك قائما إذا ما بعلوا àbí wọ́n rí wọ́n wá fara ànábì wọ́n lọ bí wọ́n lọ ti dókòó wọ́n dókòó lẹ́nu tó fàyọ̀ lọ. ká pa ìrántí ọlọ́run ọba nítorí òwò nítorí awẹ́wà ìtúsí àwọn mọ̀nàbí. ẹ̀rù pàdà yìí ní ẹ̀rù kọ́lọ̀ ní wàlá yẹn kúrú náà lọ́ ha ilá kọ́ní ìyá ara mi mọ̀ náà ní kiri tẹ́gbẹ́ ìgbàdí ayé ayé ẹ̀ tí èdè sáàfin sẹ́kọ̀rọ̀ mọ̀ náà tuntun mẹ́mẹ́ rẹ̀ iná ní mọ̀nà mi kí iná yọ ọ́ọ̀dì ẹ̀wọ̀n náà lọ́ ha. wà á wà ọ́ọ̀dì ẹ̀wọ̀n. sẹ́kọ̀rọ̀ pọ̀ nínú ìtànà bá لأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم الانتفع فإن الانتفع لله جميعا وقد نزل عليكم ولا بيه كما في من المنافقين في الدار الأخير كيقول الجواب كيف يسمى ọ̀rọ̀dí mọ̀nàbíkì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún yìí ṣùgbọ́n nípaàtù àsìkò ilé nípaàtù àsìkò àìlẹ̀kù. sọ níbẹ̀ yẹn sọ̀rọ̀ ti ní nánimọ̀nàbíkì náà. يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى ولا يذكرون الله إلا قليلا Tẹ́ẹ̀kì tó bá ti wá ń jẹ̀rán tí ọlọ́run máa ń sùn. Ìyọ́ tó bá ti di eré kìí rẹ̀, ó lè gbá bọ́ọ̀lù kó lè sùn lórí bọ́ọ̀lù, ọ̀rẹ́ bá bẹ̀rẹ̀ wà sí òmọ̀tò. bọ́wọ́ bụ ọkọ̀ bá yóò ìgbà tí bá ń dá ẹ̀jẹ̀ ó lè gba ẹ̀jẹ̀ sí ya ó lè gbá bọ́ọ̀lù fún ara bóòrùn bá mú kò sí wàhálà bóòjò bá ràn kò sí wàhálà ìgbà tó bá di sí kò lè jókòó bá lè lọ́lọ́ ọjọ́ bá jùlọ láti kí ni wọ́n ti mú ọjọ́ ẹ̀jẹ̀ ń kó pẹ̀lú tíréṣì kan náà wọ́n tíréṣì àwọn ọ̀dọ́ mi nínú àmì wọn nínú ìṣe ọwọ́ wọn nínú ìṣe èsì wọn ó ná sábà kan kó wá fi ọ̀rọ̀ wọn tẹ̀lé kò yẹ rọ́pùrù torí kàkà lọ́nà ká ága ń lọ lókè tó àbùdó máa dùn náà lọ́wọ́ àwọn oúnjẹ tẹ̀lé náà kèé ó sì mọ̀ fọ́rọ̀ mọ̀nàbìkì ní ọ̀sẹ̀ torí kò sí mọ̀nàbìkì lọ parí ilé ń tàn ká nígbà tí wọ́n lọ́wọ́ tó wù kò tí ì yẹ yín bá wọn. Ah. اللهم بارك العافية بعد نجيب ثاني إذا جاء أجل المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. الرحمن إذا جاء أجل المنافقون رجلا sallallahu alaihi wa sallam láwọn mọ̀nàdì kí bá wá bá ọ torí àyà ti kò wọ́n gbà náà wọ́n ti wá wọn ní pàdé ìgbà ní. ìyá ẹni gbàgbọ́ òkú máa rẹ̀ ìgbà báwọn ṣe. wáyú wọ́n kọ́ jáde lórí àánú láàyè náà jihadi wọ́n kọ́ láwọn ọkọ̀ kàjẹ́ ẹ̀wọ̀ ọ̀gbọ́n méjì tó ní agbára ṣàǹkẹ́ wíwá àwọn ajá fíìlù fíìlù ìgbà kan nù. tí a gbọ́dọ̀ gbogbo ń dáa ní sọ ìsí máa nìyí ó ti kó tẹ̀lé ọlọ́lọ́gbọ̀ ọ̀pọ̀ yìí ọlọ́dì máa wá tọ́ máa wá ọmọ wá sán ọmọ wá sẹ́kù èyí burú jù láyé oníkéèyàn má dọ̀tẹ̀ yàn àwọn Yorùbá wọn ní kíkú ilé ọ̀pá pa òye ìṣèlú bó ti wọ́n á jì pé ẹja lọ sí ìsìlámù lọ́sẹ̀ ọjọ́ yìí ní ti láti ta wọ́n ní wàá ń gbèbè ní ọ̀pá ẹja wọlé ẹja wọlé ẹ máa wọ àwọn ògbóǹtarìgì ọ̀daràn ní ẹ bá fẹ́ wọn tí wọ́n bá rí ọmọ wà jẹ́ wọ́n mú bí bá rí mú wọ́n tó wọn á fẹ́ bí mee mu ọlọ́mọdé wọn ó jẹ wá mu. ìbájá akẹ́lẹ́múnà mẹ́kúnà táwọn alágàbàgebè ní bá dé wá bá ọ ọ̀ọ́lù tó wá ń sọ yìí pé náà ṣe ajé ń náà ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ẹ̀kọ́ wọn fẹ́ẹ́ ti gbé wa wọ́n kọ́kọ́ láwọn díẹ̀ jù láti kàn án nípa sẹ́gbẹ́ adé ìyẹn ìkànkan pa síbẹ̀ ní ayé ẹ̀kọ́ wíwá bá níbi yẹn gan ìdí fọ́ọ̀mù ọ̀bí pé ìjọ bẹ́ẹ̀ kọ́ dáwọn ní ipò tí ké apá níbi yẹn gan ní ìrúbọ ẹjọ́ bí nàṣẹ́hádù ajẹ́rì ìnáka wọ́n kàn ń pa dájúdájú olùkọ́ àlàyé ṣẹ̀ṣẹ̀ pé nàkà adájọ́ pé ó dá wà ní pé dájúdájú ajẹ́rìí ní pé dájúdájú ìnàkà láàrọ̀ tó ó fi gbé láàmú wa lọ́dún kan pa ẹwà dúró gàǹgàn pa nàṣàádù ìnàkà láàrọ̀ nàṣàádù ìnàkà láàrọ̀ tó rọ̀ máa ní ajẹ́rìí dájúdájú kan wa. a sì tàbà fún ọ bẹ́ẹ̀ tó dájúdájú ọ̀rọ̀ ti ọ̀rọ̀ yẹn. ọlọ́run nínú wọn bá jẹ ẹ̀rí bẹ́ẹ̀ wà yà ọlọ́run ọba mà ọlọ́run ọba ń ṣẹ́ ọ ọ̀rọ̀ òun yọ. ìgbà tó lọ́wọ́ wa já ọ̀rọ̀ wọn padà gbogbo tí wọ́n ti kà ń pa náà ló wà yà sẹ́yìn ẹni wá ọmọ tó ọba méjì ìdáṣe mi tó ọmọ pé báwọn yẹn bá ń bá ọ sọ̀rọ̀ tí àwọn yẹn máa ju àwọn méjì àwọn kan la nípa àwọn yẹn ń méjì bá ń sọ ìgbàgbọ́dọ̀ nínú sí àti ń ká bíbà àwọn èèyàn ọmọ tí wọ́n yẹn ní àjọ tí orí máa ń parọ́ àwọn onímọ̀ ní ń parọ́ bá ọmọ mi ń parọ́ ó máa wájú ó máa lójú bọ́ọ̀ bá wa mà tẹ́lẹ̀ bá jẹ́ bá jọ ojú bá kẹ́bá kẹ́ náà ẹ̀rì pé ń jọ mí kí kẹ́kẹ́ bá tẹ̀ tá a bá wojú ìyá tó mẹ́mọ̀ ẹni wà dé wù kí ìgbọ́ ní ojú kẹ́kẹ́ wù sí lójú ẹ̀ àfàwọn olùdó ìdá ìjọ amódíjẹ fún olùpàrọ̀ mẹ́lòó olùdó ìdá ìjọ lè. na ájì wọ́n sọ wípé ó dá wa lójú ajẹ̀gẹ́ rí bẹ́ẹ̀ ibi dájúdájú ló jọ lọ. ọlọ́wọ́n bá dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ń tẹ ẹ̀mí wà lọ́ọ̀hù yẹ̀sìádù nàìjíríàdù yẹ̀sìádù ọlọ́njẹ́ ti. ìnáka ìnà kò yé lárọ̀ tó lù ọlọ́run tó àti wọn lọ́lọ́run kò yé sẹ́nà ọ̀gá lè mọ̀ sí ọlọ́run bá rá wọn tó ń mọ̀ wọn tán gbogbo tí wọn ti kan ọ̀rọ̀ wọn ń pa gbogbo ẹ̀ náà lọ́lọ́run ti kàn para pèlú bọ́ọ̀lù ọ̀rọ̀ para fún rẹ̀ ọba ńlá ọba aláma ayé wò lè wáyé fàlà yóò tó dérò àlà wáyé yìí ẹnì kan wọn náà bẹ̀rẹ̀ ìtàn pamọ́ sálọ́ bẹ̀rẹ̀ ìtàn pamọ́ wọ́n lẹ́nu ìgbà ọbẹ̀ fún àwọn afá rẹ̀ ọbẹ̀ fún àwọn ọmọdé rẹ̀ nígbà ọ̀dẹ́ lọ́kọ̀ wọn tà fún ọba kó adìẹ adìẹ bóyá mi mẹ́rin àbí mélòó ọba àjọpọ̀ lẹ́ pé ẹni tó bá kọ́ dé nínú àwọn ọmọdé wò wọn wọn bẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó ń wá bẹ́ kọ́ wọn ẹ̀kọ́ tó fi tó ní abẹ́ torí bàbá ti ń kọ nínú kíra àti ká mọ àbíká tó mọ bàbá tó ń tẹ̀sán fún. ọmọ ilé kí ó tó ya na wá kọ́kọ́ ní lọ́ba tó fẹ́ gbàdí ẹ̀kọ́ ó ní ẹnì kọ̀ọ̀kan ní yín ọlọ́dún àjẹ ìta ẹ̀kọ́ tó afẹ́kọ́ lónìí ó sì dúró ní ibi jẹ́nì kàtó òkè ti pa àbá yìí ni ó fi jáde ìwọ gbé ó ní àbá ìgbàjẹ kí ló dé tó ẹ̀ náà ti dúkìá ó ní kí mo wò ó títí títí mo wá rí i pé kò sí ibi tí mo ti lé tọ́lọ̀ ẹ̀ lẹ́sọ̀ ni pé kò ní rí wa kò sí bá a ti fẹ́ ṣe tọ́lọ̀ rí wa ó ní yẹn ẹ̀kọ́ bá bọ́bá wa yé ọ̀rá yọ ọ̀dọ̀ ọ̀rún ẹni tó bá ta wà sókè tó yí jọba orí bọ́bá yé ọ̀rá yọ tó o bá ti mọ̀ tó gbogbo tó o bá wà bá ń wọ̀ tó bá ẹ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dá ní nígbà Onye ní wọ́n gbẹ sáà tààtà wọn sàn fún fún ọ̀dẹ̀ fún fowó ụlọ ahụ ụzọ kọ pé ilẹ̀ ti fẹ́ máa mọ́ lọ àwọn ọmọ wọn wájú unfortunately àwọn ọmọ wọn já ò ah! àwọn ọmọ yóò sí dánwò ọba ti ṣe kó sí torí ìyẹn mẹ́tò pa bàbá àti wọn pa wọn tún wá kó àwọn ọmọ wọn wọn mọ́tò wọn wá kó àjáde wọn wá gbogbo làwọn ọmọ àwọn ọmọ yẹn wọn torí ẹ̀ lọ́mọ bá tí ojú tí wọ́n ń ọlọ́run wà lórí wà láì wọ́n mú wa. wọ́n ní fámìlì kan torí ká jù ní wọ́n bá àti àti ọkọ àti ọmọ gbogbo wọn pa síbẹ̀ tí ọlọ́run tún wà láti. إذا جاءك المنافقون قالوا لن

òun máa gbé náà ń sọ ìbò lóye tí a tọrọ ọ̀rọ̀ tiẹ̀ kí ti fún wọn létí wọn padà àwọn tí lò wájú wa. ṣe ìgbà tí wọn padà lo nígbà táwọn náà níbi ti lo iná wọn náà gbé iná wa níbi ti lo láàmù gbé láàmù wa. والله يشهد ọjọ́ ń sọ́ra ìtọ́ ọba ṣe ló ń gbà kọ́ ọ sọ ara rẹ dáadáa ìtọ́ ọba ṣe lókè ẹ̀ sáhùn àjàzáwò ní jíjì ràmà àjàzáwò ní sáàlì ilẹ̀ sáàlì ẹni ọba ṣe dáadáa ọ̀lẹ́dẹ̀ẹ̀kan tí ó gbà lọ́dọ̀ ọ̀nà ẹ̀sán dáadáa ní kọ́ bá sábúnà ọgbà mú ọjọ́ tó bá. اتخذوا اتخذوا أيمانهم كلة فصدوا عن سبيل الله ìyẹn máa jẹ́ oyè wáyé kí àwọn mọ̀láàmì tí wọ́n yìí jẹ́ ẹran rírọ̀ wọ́n yìí jẹ́ ẹran rírọ̀ wọ́n àjẹ́ ládìyàn kankan tó pé wọ́n fẹ́ bẹ̀ ní ọlọ́run ọba jẹ́ lọ ẹni ọba fẹ́ ṣe ẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀ sẹ́wọ̀n tó kò establishment kan tó wà láyé tó try try fún ọlọ́run ti gbogbo wa kábí jù báyìí lọ kábí jù báyìí E ọmọ rẹ lónìí ti ń ṣe ya báyìí eléyìí yóò sọ fún un lọ́dún kọ́ yóò kú òkú òǹlé wà nípò tó wà kò ní nǹkan dúró náà ní gbọ́. kódà wọn tún lè yọ wọn tún lè yọ àdèké burú ẹwọ orúkọ tí yóò bá ẹwọ orúkọ tí yóò bá ọlọ́ni tí wọ́n ń búra tí wọ́n ń búra jómìnà ni wọ́n ti wọ́n rò nípa táwọn bá sọ̀rọ̀ táwọn bá tó búra lórí rẹ̀ bó lẹ́sẹ̀ nígbà wọn. tí àgbájọ àyè tó mọ̀ láti gbé lẹ́jọ́ ní Islam náà tó fi kú fún sínú ẹ̀. ni bọ̀yọ̀ àtọ́jú mùsùlùmí tọ́ ọ bá lẹ̀ ti sọ kẹ́lí mà ànábìyẹn jẹ̀rẹ̀ fújà rẹ̀ dé wọ̀ fáwọn òṣèlú wọ́n wá dàgbà dárọ̀ wọ́n bí wọ́n dé dàgbà wọ̀ wọ́n fẹ̀ǹtì ara wọn pẹ̀lú kéèkì ìmọ̀ ìmọ̀ ni pé wọ́n fi jẹ fẹ́ǹtì táwọn mùsùlùmí obìnrin lè náwó fún wọn tí àbí nílé rí wọn lọ́tà wọ́n wá ń bá burú wọn lọ gbogbo bá wá dé bá wọn lè fẹ́ lò wà mọ̀ bàbá wọn yẹn jẹ́ ẹ̀ ẹ̀ mọ̀ tẹ̀ra yẹn lò. ẹ̀mọ́gìrà yẹn ẹgbẹ́ ìdánmọ̀ ìlú na ìjókòó ọba jẹ́ pé ọlọ́run a bá ti lọ ogun táwọn akábọ́ gbógun tó ti tó lọ fún ara wọn ọlọ́run ní fájọ́ ọ̀rọ̀ wa náà ti fún ọ̀gá ìjọ náà bá ẹwọ kan àìsí ìgbẹ́ lọ́nà ọ̀rọ̀ ẹni tí wọ́n bá tẹ̀lé yín wọ̀ ní kú máa máa bí wà máa gbójú inú àti ní abẹ́bí yẹn sábà mọ̀ sí ní ẹ̀mí wọn nítorí pé ẹni lọ ní láàyè ẹni lọ́wọ́ bá lò bọ́ọ̀ bá lójú ogun tọ́jọ́ kù rẹ̀ bá tó bọ́ọ̀ bá lọ ogun tọ́jọ́ kù rẹ̀ bọ́ọ̀ bá ẹ̀rí náà lọ mù wọ́n kan lẹ́yìn òun náà fara gbà pa síbẹ̀ síbẹ̀ bá lọ. àníbi ọlọ́run tí wọ́n pa wà tí kì bá ti ọlọ́run tó bá kọ́ àwọn àtọ̀wọ́n lẹ́nu tí wọ́n ní apájé sùn náà. ẹgbẹ́ kura ni lọ́jà wọn fún ọ̀pá. wàmà kọ́tàlú wàmà sọ̀rọ̀ àbó. wàhálà fún jù sí ẹni tí wọn bá fẹ́ pa tí wọn máa ń tilè mọ́ fẹ́ wọn pa tí ó bẹ̀rẹ̀ àbọ̀rọ̀ mi ò fi ẹ̀ àwọn mọ̀nàdì tí wọ́n burú wọ́n burú lẹ́dà ìṣesí tí ò tẹ̀ gbọdọ̀ sí lára mùsùlùmí tó bá wà lára ààrẹ yóò kó bọ̀ kọ́ olùkọ́ wa tó wá mọ́ wà lára ààrẹ náà àbíkọ́ ọdún tó àwọn ìwádìí nítorá náà bí ìkọ́ yìí kó máa ní sọ́ra kọ́ ọgbọ́n di anti nìfà tó lò tó o bá lo anti nìfà kù ó lè mú náà bìí òkú nímọ̀ ẹ wá wo bí anábì náà ti wá bẹ̀rẹ̀ nímọ̀ tó àkìlì o àwọn ará ti mọ̀ náà sàrà àmì tí nàbí dáàbò náà ti tìmọ̀ mẹ́ta ní o tẹ bá ti ní lára àwọn ẹbí bá ti ń wúlú wàmẹ́ ìmọ̀ náà ti dín o káàdùn àwọn mọ̀ngún náà ní ìgbà mọ̀ náà kọ́ àwọn nǹkan mẹ́rin kan bẹ ẹni tí mẹ́rẹ̀ẹ́rin bá ilé sára jọ dílà ó ti di mọ̀nàfíkì pàmbélé kò káàánú ọlọ́run fún mọ́lálìkì àmọ́ o. wàmọ́n jáàna sí ilẹ̀ kọ́sílátò mẹ́rin hónà jáàna sí ilẹ̀ kọ́sílátò mẹ́rin nípa ṣùgbọ́n ẹni tí kan nú mẹ́rẹ̀ ní bá wà lára rẹ̀ ìwà mọ̀nàfíkì kan lọ́wọ́ lára rẹ̀. ìdá ajáfa ẹ̀ńdẹ́gẹ́ tó bá ti tọ̀rọ̀ yóò lẹ́bàá bẹ̀ kèèjì mọ̀nàfíkì tanyáyá ṣùgbọ́n wà mọ̀nàfíkì ti wà lára rẹ̀. وإذا وعد àfọláfà lórí ọdún wáyé pé bá ba sàdé òun bá ń sàdé òun máramárá ìgbọ́n yóò padà ya tó bá sì yan nìkan níbẹ̀ lára rẹ̀ lè ti múná fi ẹ̀dí máa bá jọ bá wọ́n oúnjàmbá pété bá fi yọjàmbá yín tó nìkan bá ń bẹ lára rẹ̀ wàyíbà ọ̀sọ́rù fàjárọ̀ tí òun àti èèyàn bá ní àìgbọ́ rẹ̀ ní ilé ló jẹ́ àjàgbìlà àjàgbìlà ni kò ní gbọ́ bẹ́ẹ̀ ládùúgbò ní kò sí. tí bẹ́ẹ̀ ní bá wá tí sáré èèyàn kan rẹ̀ mú rẹ̀ mú náà lè fi pàmbélé pàmbélé òun náà pọ̀ òun náà

júnà òun ni a lè ṣe protection òun ni tí a lè ṣe gàgá tó fi prevent nǹkan tó fi lè ṣẹlẹ̀ tó wọ́n ti clear imani wọ́n ń búra lórí dáadáa sódà kẹ́ni mùsùlùmí ó lè rí wọn tí mùsùlùmí bẹ́ẹ̀ bá fẹ́ jà kẹ̀kẹ́ yìí lógun ẹ̀ yọ̀ wọ́n rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ́mùtíkéèkì dúkìá kẹ̀kẹ́ yìí ẹ̀rí lè dá tún. tẹ́ ẹ bá rí kèfèrí ẹ ṣọ́ra ẹ máa wọn ẹ tó máa fara tì wọ́n ó sì ṣe lọ́tẹ̀ ọṣẹ́ ilé ìjọ wọn ti ṣe rẹ́gùn ọlọ́run tó bá wọn mùsùlùmí ẹ ṣọ́ra ẹ lọ màrí pé àwọn ti ti wà láàrin olólùwọ̀n bá wá fún wa ń bíbi tí ń sọ̀rọ̀ fún wa wípé amúnà nìkì báyìí wá rí báyìí wá rí báyìí wá rí káàdì kékeré ní ìpàdé sọ̀rọ̀. ìtàkọ̀ dùrú ayé náà. ọlọ́run ni wọ́n fi máa ń wọ́n fi ìkúra bí wọ́n ń bú wọ́n fi ṣe gàgá wọ́n fi ṣe ààbò tí wọ́n fi bora wọn. ndị wọn ti wá rí pé ti kọ́ ara àwọn tán ẹ lè rí tẹ̀sí àwọn mo ti sáwọn lára mọ̀ tọ́jú. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa kọjú àwọn kò ní كيف يقول المنافقون بعد أحزاب مقعد وإذ يقول المنافقون وإذ يقول المنافقون ترى أضحى إيه بدي أعطاني أعلمه ọ̀dà àbáyé tó bá wà lágbọ́ ìwà tó ń mú dáadáa láyé tó bá tó wà lókè rẹ̀. láàmú bá wà lágbọ́ wà lójì ó wà yẹta nínú wà lé fún ìhùn nàbí àyàkó lọ́nà yìí náà bójú ta náà ọ̀rọ̀ wà máa yí àbí ọ̀rọ̀ sí ní orí ìlú náà yìí láàmì ọ̀rọ̀ wà láwùjọ tó kẹlẹ́ tó alẹ́ yín náà kọ́kọ́ ìyá fún mi pé lórí ìsìn náà tó àlọ́ àádáwó ha wà má gbà wà fà dóore. àyà tó wà lókè rẹ̀ ni ọba ń kà ọ Tẹ̀rí nǹkan, ọlọ́run ní ìgbà àwọn ọmọ náà àtàwọn tí àìsàn yẹ méjì tí ń bẹ nínú wọn. Wọ́n ń sọ wípé Ma wà á dáná lọ́rùn wá onye lórí láàbùrù rẹ̀ nígbà tí wọ́n rí ahụ bụ àṣìbáàbù kan ṣe rí tí wọ́n ya wá kí tí wọ́n ya ahụ bụ rí àwọn ọmọ ogun wọn ní ọlọ́ọ̀tún ní a máa lo ogun ọ̀ràn àlọ́wọ́ ọlọ́ọ̀tún àjẹjù ẹgbẹ́ ọ̀rọ̀ wà á àdéhùn tó ló ń bá wa ti àdéhùn tó ànẹ́bí tó máa gbé ọlọ́run ọ̀rọ̀ àlọ́wọ́ nígbà á pé ẹ bá àwọn eléyìí <laughs> ó kú ní ó ti kú òlé ó ti kú òlé ẹ bá ẹ̀sìn àwọn ilé ìyàwó ilé ìgbà wẹ̀rẹ̀ mẹ́sìn ẹni wọ́n ń tà wọ́n jẹun ẹ̀sìn wọ́n ń tà wọ́n jẹun lọ́rọ̀ bá wọn mọ̀ àwọn ni ọwọ́ abá nẹ́bí ẹ máa wọ anábì fẹ́ lòun ó kù yé ìrìn àjò tí wọ́n rìn tí wọ́n tó débẹ̀ nítorí oṣù tó sára yìí nìyí ìyẹ́ làwọn tó wá bá bá nà yìí wàmí ni wọ́n máa ń yàgò lò gbáǹdì wà ládàbò kí aláàbẹ̀tì ẹ máa wọ nǹkan wọ́n ní ogun tá à ń lọ á lò fún yọjọ́ báyìí ká tó dé ogun ẹwà arìnrìn àjò oṣù kan ká tó débẹ̀ àwọn tá à ń fi lọ bá jà àwọn àtẹ̀bẹ̀rí ní àwọn obìnrin wọn ò ní múra dáadáa wọ́n sì ra alẹ̀ èmi tí mo ti súnmọ́ obìnrin bẹ̀yìn ní ìdíkó ti tóṣù kan tí n bá dé bẹ̀yìn máa ti obìnrin ọmọ ni o èmi ò ní lè dúró àwọn ìmọ̀ bá mi dé léwu kọ̀bẹ́ ló ní o nígbà fẹ́ ti bá jọ lò pé obìnrin ọ̀nà bá ti wẹ́lẹ̀ lójú ogun ara ìjọ ìjókòó lè ẹ wo gẹ́ bàmí yóò wá bá mi tó dákùn yọ̀ǹda fún mi wà torí nígbà máa ti gbọ́nu bí láti ẹjọ́ yìí tí mo wá lóde ìsan lọ́fẹ̀ẹ́ èmi náà máa ti sọ lọ́dí o à àlejò tó kòlè tó kòlè dà bí ẹ ṣe wá gbà yọ̀dá àwọn ìrẹsì ti rẹ parí sẹ́gun sẹ́gun náà ti burú ẹ̀dá kò sá ní ọjọ́ ọ̀rọ̀ yìí kéwù sí lóde ìgbà yọ̀rọ̀ máa bomi olómi wọn lọ yóò yọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ní odò sì ni wọ́n wá ń sáré fìtínà nínú fìtínà náà wọ́n jà bọ́ náà jẹ́ lọ́kìrì káwọn ti rí mọ́nàbí ti lé lóbi jẹ́jẹ́ tí gbogbo ìgbà òyìnbó bá wà jẹ́ bí máa ń ta ìṣe máa sọ̀rọ̀ rẹ̀ wà ilà wọn darí ọ lórí àwọn èèyàn ó fi ọ sí àyàjọ àgbà láti àti pàwọn èèmù wa jẹ́ bá àti ìmú rẹ̀ náà wà padà lórí ẹ̀ wọ́n kíkì wọnú torí káfẹ́ kíkì àwọ̀ nípa táwọn èèyàn máa rẹ́rìn ọjọ́ ń ti

iṣẹ́ tí wọ́n ń ṣe ń tẹ́ iṣẹ́ àwọn mọ̀láàbìkì ìwà wọn tí wọ́n ń wù ní tí wọ́n ń ṣe ọmọ burú gan-an ìgbẹ́ka lè bá àwọn àmàbí wọn tòró jì tẹ́lẹ̀ ọlọ́ni wa yíká ọ̀rọ̀ àyíká ọ̀run ààrùn ayà ló tẹ̀lé ọwọ́ àmà. ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم ẹjá jò pọ̀ máa wàyí dárọ̀ ẹ̀ta mú jọ àjíbùkà ajẹ́ta mú wàyí ya kúrò ló dáánà ẹjá jò papọ̀ mọ́ra wọn torí pé àwọn mọ̀dáńdì ti pèsè ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn àmà yànnà náà wọn bí nípa àpò yẹn gbogbo lára wọn àwọn nàmbà wá nàmbà wá mọ̀dáńdì tí wọ́n ti àwọn aláàbò bẹ̀rẹ̀ àwọn àmọ́ àwọn jáde àwọn ọ̀ أم بعد وإذا رأيتهم تعجبك وإن يقولوا كأنهم قرآن يجيب tó bá jọ ka á nà mọ̀ fóṣù òmù sànàdà tó bá wò ó mọ̀ rẹ̀ tó rọ́ ó sì dábì ìdíwọ́ lọ fún aláwọ̀ àbáyé يحذرون كل هم العدو ẹwọ kan wọ́n mọ̀ ilẹ̀ àjò ń wù arábìnrin jẹ́ ní tọ́ta àwọn ní ẹjọ́ táwọn ẹjì mọ̀ wá o àwọn ọ̀tá jẹ́jẹ́ rẹ̀ o bá òkú wà níbi náà ìjọ kọ́kọ́ ṣọ́ra káwọn ikú rẹ̀ jọmọ ṣọ́ra ọ̀dọ́ àlàáfún ọ̀rọ̀ فإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لو رؤوسهم ورأيتهم سواء tó pàdé lọ́la ẹjọ́ àmọ́ ìtẹ̀síwájú lọ́la bá wà lẹ́yìn tó fi lè kábíyèsí. náà wàhálà fún sara wàhálà tó wà lọ. náà. Thank you àwọn ok mẹ́ta tàbí lọ́dún ìjẹ. Ààrẹ ààrẹ. Ọ̀rọ̀ àti ń kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ ẹ̀dí ẹ̀rù lójú àìpé àdéhùn náà nìgbẹ̀rẹ̀ rẹ̀.

ọ̀kẹ́ eh. ẹni tó mẹ́jọ máa kẹ́kọ̀ọ́ ṣé kọ́ lọ jókòó ti àbá ló dáa jù àbí kọ́ lọ lé fi eléyìí tó dáa jù tó kó ti nílé dára ẹ̀ nìyí àwọn ọ̀rọ̀ abẹ́já ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn yẹn fi ń ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí wọ́n àbí sọlẹ̀ àbá àwọn òní mọ́tòkò nǹkan tó. Dọ́là ìlú àbá àbí òní mọ́tòkò nǹkan tó. Tọ́ba lọ lé lóhùn ẹni ọkọ̀ ọkọ̀. Ọ̀ọ́rì ọ̀tútù pẹ̀lú wà tẹ̀lómi. Ọ̀ọ́rì òṣùwò oríṣiríṣi lára àbá kọ̀ọ̀kan. Ó láǹbààrí. Ìrìn àjá aláṣà ni ó láǹbààrí. Gbẹ́ni

ẹ̀tọ́ lọ lọ́jọ́ ajá àfààfà tẹ́ ẹ́ bíi bàbá ní ní tó kọ́lé ẹ̀ka lọ́kùn. Yorùbá láyé mi tẹ́lẹ̀ bá sálọ ilé ẹ̀kọ́ lómi nìkan. Sọ àwọn àfa àti wọn já aláṣà àwọn àfa àwọn náà wọn já ilé ẹ̀kọ́ lẹ̀. Ẹni tó bá lè jà máa lára láàrin méjèèjì ní ìfẹ́ tó lọ ilé ẹ̀kọ́ tí sì ní já aláṣà òun ní ìfẹ́ torí táyì ní kíláàsì òkú láti kọ́ máa kẹ́kọ̀ọ́ ní nǹkan tí wọ́n kà á bá tuntun yẹn ni a kì í a kì í fi sábà kó odidi síra àtó lè tó nítorí ọba jẹ́ alága bọ́ọ̀ bá parí síra kan ní bọ́ọ̀dù ní àǹfààní rẹ̀ yìí. ìjọ àti ṣe ń gbà tó wà nílé tó yẹn ní part of learning making difference and far is part of learning. ó rí nínú ìyọ̀n náà sára ìrìnkè ìbẹ́sì tí méjèèjì ọba wá sí kó papọ̀ eré ìdíyàn abámu nínú méjèèjì kó lòdì sí ọkọ̀ èèyàn lè gbọ́ lápò kan lórí báyẹn báyẹn sítúdẹ̀ntì ẹ̀ ní ojú ká mi ìwò lágbọ̀lá gbogbo ẹni tí ń pariwo mọ̀já alága lónìí òun gan náà lọ lè dé èmi láwọn abáàdì mọ̀já alága lọkọ̀ gbé mi lọ lè sára ìrìndé gbọ́dọ̀ ní pé méjèèjì ló láàyè méjèèjì ló láàyè jẹ́ ọ ẹ̀ẹ́dẹ̀ ní pé mo wà ẹ̀kọ́ lè jẹ̀ nìkan nígbà yí pé kó wá jókòó sí i lórí omi jẹ́ alága kó wá má lọ lè jẹ́ kó má lọ ní ọ̀bára mọ̀ ní wọ́n bá ní ọ̀n jẹ́ alága nínú ọlọ́wọ́ bá lu àríkà lọ́rùn yẹn jẹ́ alága fọ́dún mẹ́rin márùn-ún ẹ̀yìn ọlọ́run ní ń kọ́ wọ́n yàǹgó ọdún mẹ́rin kọ́ ní tó bá lọ ilé ẹ̀kọ́ ti jáde jámíà bẹ̀kù ní àdúgbò ọlọ́dún mẹ́rin yẹn gbogbo yìí ó ti kẹ́kọ̀ọ́ tó fi mọ́ yìí tó gbogbo ẹ̀ náà ló láàyè kò ní báyìí àlàyé lábàá yìí ó láàyè ẹni tí ń wá ẹni tí wẹ́n ti wá ní kéwà tí a bá tẹ ẹlẹ́yìn ọwọ́ àti kéwà yìí kẹ́ ẹ̀rì àtọ̀ ju ẹni tí ọ̀wá rárá rẹ̀ ìwọ̀n bó ti sẹ́nu. a ní ẹ ti sùúrù ẹ má kàn án ní máa bá dìde ẹ má fẹ́ni pé kò fún ni a ní ẹ má jókòó mo wàlọ́ àwọn èèyàn kan ní àǹfààní tó lágbára tí wọ́n já látàwọn àfa àtọ́jà yàkúyàmọ́yà àtìrí àwọn èèyàn ẹgbẹ́ látara tí wọ́n já látàwọn àfa ní àtìdá àfa ara àwọn èèyàn ẹgbẹ́ tí wọ́n lọ ilé ẹ̀kọ́ níbi tí èèyàn ti máa ń kẹ́kọ̀ọ́ ya tó dáa jù yàkúyàmọ́yà ìṣẹ̀lá àwọn èèyàn ẹgbẹ́ tó lórí tí wọ́n lọ ilé ẹ̀kọ́ ìṣẹ̀lá tó a lè dọ́là kankan lónìí tẹ́wárí ẹni tí ọba tọ́ méjèèjì tọ́ba ìpẹ́yọ̀ kan ló bá tọ́wò yóò máa dọ́là fún ìtòhùn tọ́wò lórí fún un e tó bá wá lọ méjèèjì méjèèjì ni ó mọ̀ ní pé wọ́n ń ra wọn lọ́wọ́ ń ra wọn lọ́wọ́ èèyàn bá ń jẹ́ alábà kì í ṣe dáwọn ìgbé bàbá síbẹ̀ kọ̀ tó bá lọ lé pé ó ti ọmọ ara ọmọ gbogbo ìdájọ́ rẹ̀ ọmọ ọ́ mọ̀ pé kó o lè dìbẹ̀ àbúrò tó méjèèjì bá ọ̀nà ẹ̀jẹ̀ rí pé bá délẹ̀ lágbára bẹ́ẹ̀ ní kẹ́kọ̀ọ́ nínú kíláàsì àwọn afáyín mọ̀ yẹn kọ́rí bí wípé máa lọ àwọn màjáde sílẹ̀ ẹ̀yìn ẹni tó bá tó méjèèjì papọ̀ ní ìfẹ́ kọ́lọ̀ kó ti lọ ẹ̀kọ́ àti